gbogbo ọ̀nà tó gbà kan Rasulullah sallallahu alayhi wa sallam Bismillah Bismillah wa ala Millatu Millatu. Rasulullah. Rasulullah. Sallallahu alayhi wa sallam. Bismillah. Wa ala millati. Rasulullah. Sallallahu alayhi wa sallam. Allahumma. Allahumma. اغفر له اغفر له وارحمه وارحمه اللهم اللهم اغفر له اغفر له وارحمه وارحمه اللهم اللهم اغفر له اغفر له وارحمه وارحمه أسي لا إله إلا الله لا إله إلا الله مكلا مكلا محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم a fi a fi pẹ̀kun rẹ̀. a fi pẹ̀kun rẹ̀. n tí ó jà ṣe. n tí ó jà ṣe bẹ́ẹ̀. àyè tí bàbá wà yìí. àyè tí bàbá lọ yìí. àyè kan tí wọn àdérí ni. àyè kan tí wọn àdérí ni. bisimilayi kọ́ dára rẹ̀ lójú. kọ́ dára rẹ̀ lójú ìlú téèyàn ọba gbé rí. ìlú téèyàn ọba gbé rí. ìjọ téèyàn ọba dé bí àlejò. ó ríra rẹ gẹ́gẹ́ bí àlejò. kó o tó dára lé. kó o tó dára lé. gẹ́gẹ́ bí n ti ṣeré àwí. bí ṣeré àṣẹ wí. lẹ́yìn ọjọ́ kẹta ni. lẹ́yìn ọjọ́ kẹta ni. bí bàbá wa ṣe wà yìí. bí bàbá wa ṣe wà yìí. níbi tá a gbé wọn sí. níbi tá a gbé wọn sí. àlejò ni wọn. àlejò ni wọn bẹ̀. kí wọ́n tó dára lé. wọ́n tó dára lé. lẹ́yìn ọjọ́ kẹta ni. lẹ́yìn ọjọ́ kẹta ni. ní gbogbo dáadáa tí wọ́n ṣe. ní gbogbo dáadáa tí wọ́n ṣe ìrun tí wọ́n kí ìrun tí wọ́n kí àwẹ̀ wọn àwẹ̀ wọn ájì wọn ájì wọn ó ti lọ pàdé wọn ó ti lọ pàdé wọn olúwa o olúwa o àfàànú rẹ bẹ̀ ọ́ àfàànú rẹ bẹ̀ ọ́ wọ́n ti bọ́ sọ́wọ́ mùkárà tí nàkírì wọ́n ti wá mùkárà tí nàkírì wọ́n sì máa bi wọ́n léèrè. wọ́n sì máa bi wọ́n léèrè. gbogbo béèrè náà. gbogbo béèrè náà. ọlọ́run bá là wọ́n bẹ̀. ọlọ́run bá là wọ́n bẹ̀. ẹ dákun sí àmì dáadáa. ẹ sí àmì iṣẹ́ tí láyé láta fẹ́sẹ̀ fẹ́sẹ̀ nìyẹn. iṣẹ́ tí láyé láta fẹ́sẹ̀ fẹ́sẹ̀ náà. wọ́n làwọn lọ́wọ́ béèrè. làwọn lọ́wọ́ béèrè. gbogbo béèrè tí wọ́n mọ̀ bí wọ́n. gbogbo béèrè tí wọ́n mọ̀ bí wọ́n. máa ń rọ̀ búkà. máa ń rọ̀ búkà. máa ń jìnnú ká. máa ń jìnnú ká. máa ń kíta búkà. kíni kíbla rẹ. máa ń kíbla túkà. gbogbo béèrè yìí. kì í ṣe pé ẹni tí èyí tá a bá wílé tí ìsàárè. èyí tá a wílé tí ìsàárè. nǹkan ni ó wúlò fún. nǹkan ni ó wúlò fún o. bá a bá wí. bá a bá wí. tó bá dìsáàfù. tó bá dìsáàfù. tí wọ́n bá bí kọ́ dáhùn. kí wọ́n bí kọ́ dáhùn. kò ní ọmọ rántí. kò ní kọ́ ọmọ rántí. káwá wí. káwá wí. kò ní ọ rántí. kò ní ọ rántí. tí ó bá dìsáàfù rẹ̀. tí ẹn tí èkírun láyé ẹn tí èkírun láyé ẹn tí ọmọ lọ ẹn tí ọdọ lọ mọ ẹn tí ọmọ ànábì ọmọ ànábì ẹn tí ọníbi tí ń dojú kọ ọníbi tí ń dojú kọ àyè tí wọn sì wà yìí àyè tí wọn wà yìí àyè tí èyí ti purọ́ ni àyè tí èyí ti parọ́ ni o ìyẹn làǹfààní pé ẹ̀sìn tí bàbá yìí fi kún ìwà. ilẹ̀ ẹ̀sìn tí bàbá fi kún wà. lẹ́fìrí gbogbo àwọn àfa wa. lẹ́fìrí gbogbo àwọn àfa wa tí ẹ dúró bàbá ìmáàmù àgbà níbi wàsáyé. àmọ́ náà béèyàn ti wulẹ̀ wà kọ́mpítẹ́ǹtì tó. béèyàn ṣe wulẹ̀ kọ́ kọ́mpítẹ́ǹtì tó. tí wọ́n bá gbé pépà wà ẹ́ẹ̀kì fún. bí ẹ bá gbé pépà wà ẹ́ẹ̀kì fún. òye ọkọ̀ọ̀kọ̀. òye ọkọ̀ọ̀kọ̀ náà. tó bá pàdé àwọn pẹ́sẹ̀ tó lágbára. tó bá pàdé àwọn pẹ́sẹ̀ tó lágbára. bàbá wa Adérẹ̀mí. bàbá wa Adérẹ̀mí. bàbá wa Suarau. Suarau. olúwa àfàànú bẹ̀ ọ́. àfàànú bẹ̀ ọ́. láàyè tí wọ́n wà yìí. láàyè tí wọ́n wà yìí. wọ́n lápá sí wọ́n ní mọ́sí jó yí ọkọ wọn. ẹjọ́ yí ọkọ wọn. ọlọ́run fi ahọ́n wọn rinlẹ̀. ọwọ́ wọn rinlẹ̀. níbi ìbéèrè àwọn màláíkà. níbi ìbéèrè àwọn màláíkà. ọlọ́run jẹ́ wọn rẹ́sìn dáhùn. ọlọ́run jẹ́ wọn rẹ́sìn dáhùn. láti láyé láwọn kan. láyé láwọn kan náà. muhammadu rasulullah. láyé láyé láwọn muhammadu rasulullah. láyé láyé láwọn muhammadu rasulullah. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد Rasulullah la ilaha illallah Muhammad la ilaha illallah Muhammad Rasulullah sallallahu ní ìfìtì. ní ìfìtì. fábí mísìlì àzá. mẹ́lì àmì lè àmì lúnà. bí bàbá ṣe lóko tó tí wọ́n nípò tó. tí wọ́n ṣe lóko tí wọ́n lépò tó. tí wọ́n lọ́lá tó. tí wọ́n lọ́lá tó. ẹsẹ̀ mẹ́fà. ẹsẹ̀ mẹ́fà lọ́kẹ́ ìwé o. ìlọ́pẹ̀kun ọ̀rọ̀ o. lọ́pẹ̀kun ọ̀rọ̀ wà. gbogbo àwa tó kù náà. gbogbo àwa tó kù náà. ẹja múra sẹ́sì o. ẹja múra sẹ́sì o. káde sọ̀kalẹ̀ rẹ̀. káde sọ̀kalẹ̀ rẹ̀. gbogbo àfa wa. gbogbo àwa àfa wa. ọlọ́njẹ́ mi yóò gùn. ọlọ́njẹ́ mi yóò gùn. yẹ pé bàbá ìmọ̀mọ̀ àgbàlá yẹ yìí. àfa bàbá tó kú rèé. àfa bàbá tó kú rèé. ládùúgbò yìí. ládùúgbò yìí. wọ́n sì ṣe dáadáa pẹ̀lú ọ̀gá mi. àfa wa gbà. gbogbo ẹ̀yà àfa wa ni. gbogbo àwọn àfa wa bá wa. ìlà kí o ọlọ́run o. Alé bàbá jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ bàbá. Gbogbo ọmọ bàbá. Ọkùnrin obìnrin. Ọkùnrin obìnrin. Má jẹ́ o. Má jẹ́ o. Inú ẹgbẹ́ tí bàbá ti jáde. Ẹgbẹ́ tí bàbá ti jáde. Ẹgbẹ́ Tafan. Àwọn Tafan. Ọlọ́run abiọ́. Ọlọ́run abiọ́. Wọ́n ṣe fún o. Má ṣe fún bàbá ìdákun o. Má jẹ́ o. Má jẹ́ mọ yọkúlọ́kọ̀ tó lágbára lẹ́ o. Iṣẹ́ tó lágbára lẹ́ ń ṣe. Ọlọ́run má o. Ọlọ́run má jẹ́ o. Gbogbo ẹni tó gbọ́ wá. Gbogbo ẹni tó gbọ́ wá. Ọlọ́run bá rán wọn lójú. Ara wọn lójú. Ọ̀kan náà àwọn ìjòyè wọn. Ọmọ ìjọba jẹ́. Ìlókù yìí. Gbogbo àwọn ìjòyè tó kù láàfin. Gbogbo àwọn tó kù láàfin. Wọ́n jẹ́ iná kan jù lọ. o. Ọlọ́run jẹ́ àjọsìn ọpẹ́ o. Ládùúgbò wa níbí. Bàbá wa ni wọ́n gbé alága. àgbà àwọn ti dalága àgbà. àgbà. Nínú àwọn tá à ń fi òrùn wọn sásọ ládùúgbò yìí. Nínú àwọn tá à ń fi òrùn sásọ ni. bàbá yìí lẹ́yìn ikú wọn lẹ́yìn ikú wọn wọ́n jádùgbé ọ̀dà rú wọ́n jádùgbé ọ̀dà rú gbogbo fìwàsáyé lápapọ̀ gbogbo fìwàsáyé lápapọ̀ tí èdè wa kájà yé kájà yé ẹnjọ́lá bàbá yìí ẹnjọ́lá bàbá yìí mọ̀jà àmọ̀ nira o mọ̀jà àmọ̀ nira o mọ̀jà wọn tún fọ̀jà náà báyìí o inú ilé wa lólúkòsì inú ilé olúkòsì tí bàbá ti jáde bàbá ti jáde wọ́n ṣe lákùúfà ń bẹ̀ o agboolé náà agboolé náà mọ̀jà ó túká o bàbá wa ṣe é ṣe àgẹ́sẹ̀sẹ̀ lọ ni àwọn náà tún tẹ̀lé wọn bá tilẹ̀kùn ìbànújẹ́ agboolé náà o gbogbo lẹ́nà àti ní gbogbo àdúgbò lápapọ̀ a ṣe fàtíà kọ̀ọ̀kan tábà tó padà wá àyè padà wá bí. Ìjà wa ń torí ìdùnnú àtayọ̀ ni. Ìjà wa torí ìdùnnú. Mọ̀jà wa kún ọ sọ pé ìkan náà bàbá tó ti kú o. Àmín. Àbí ìyàwó rẹ̀ tó ti tẹ̀lé o. Àmín. Ọlọ́run dákun jìnnà síra wọn. Al-Fatiha. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين olólùfẹ́ nílé bó ṣe ń lọ náà ni ẹ ti ń wò ìyẹn ní ibi ìsìnkú bàbá wa adérẹ̀mí adédèjì ọlọ́fàáná nínú ilé wọn náà la wà gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí a ó máa fi ọ̀rọ̀ orúkọ tèmi ni adéwálé adédèjì adérẹ̀mí ọlọ́fàáná tí gbogbo èèyàn mọ̀ sí ṣàṣì tó jọ kan lára ọmọ bàbá tó dolóògbé ẹ̀rọ àgbẹ̀dá bàbá tí a bá ní káwọ́ sàdéhùn láyédè gbọ́ lánàá wípé bàbá ti di wọ́n ti fi ilẹ̀ ṣe àṣọ̀gbọ̀n ẹ̀jẹ̀ bàbá sọ ọmọ ọdún tí bàbá pé àti kí ni nǹkan tó fa gbogbo wa ṣé bàbá ṣàìsàn tẹ́lẹ̀ rí ni àbí kí ló fà á bàbá. bàbá jẹ́ ọmọ seventy four years òun la bí bàbá náà bàbá ní nineteen fifty wọ́n sì ní age of seventy four years àìsàn kékeré ni wọ́n ṣe tọ́lọ́jọ́ fi dé àmọ́ adúpẹ́ fọlọ́run

nípa ti àwa àti ẹbí tó wà ń bẹ ni pé kólúkálukú kó dira ní ọ̀kan ṣoṣo àwa tó dẹ̀kù tá a wà ńlẹ̀ kọ́lọ́ọ̀bá dẹ̀mí gbogbo wa sí àti nídìílé ìyá àti nídìílé bàbá ìdílé tẹ́ni kọlùkà ti wá kọ́lọ́ọ̀bá dé ẹ̀mí olúkálukú sí ìrẹ́pọ̀ wà láàrin everybody tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí kò sí yàtọ̀ láàrin ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò so everybody jọ ń ṣe ògbẹ́ ni nítorí pé bàbá ẹ̀ kó everybody jọ ó dẹ̀ sọ gbogbo adìẹ ọ̀kan náà ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ní ojúlówó ọmọ àtọmọ tí bàbá fẹ́ràn bí so ìrẹ́pọ̀ náà tó sì wà á bẹ̀ lọ ni kọ́lọ́ bá jẹ́ kí ìrẹ́pọ̀ náà sì máa tẹ̀lé lọ lẹ́yìn ikú bàbá náà. ẹ ṣe púpọ̀ sá báwo ni èyí ṣe jẹ́ sí bàbá gangan. gẹ́gẹ́ àkọ́bí rẹ̀ ni lórí onímí jẹ́. àwòkọ́ṣe wo gan-an ni wàá rí kọ́ látara bàbá tí wọ́n dolóògbé. Ah, bàbá tó dolóògbé àgbà tó dáa ni ó sì máa ń lọ ọmọdé lóye ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ bá ń ṣe nǹkan nígbà mi á kọ́ yín lọ́nà tẹ́ fi lè máa ṣe láti jẹ́ kí nǹkan yín máa ṣeéṣe fún yín. á jẹ́ kẹ́ ẹ lè máa fowó pamọ́ láti lè fi ṣe nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe ní ti dáadáa ìdí nìyẹn so ó ran everybody lọ́wọ́ gan nípa pé ìtẹ̀síwájú olúkálùkù ẹ ṣe púpọ̀ ládùúgbò àjẹ́ ìwà dárúkọ nílẹ̀ kan sí fún àwọn tó wà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. orúkọ tèmi ni adéwálé tí gbogbo èèyàn mọ̀ sí ṣàṣe. fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí tàbí ọmọ wọn ẹ̀rọ ìfẹ́ wa lé ẹ má bá wa ká Thank you. orúkọ mi ni taofik adérẹ̀mí ajíbọ́lá. tí a bá ní káwọ olóòótọ́ ibi sí bàbá tí wọ́n dolóògbé náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí eh, tí a bá ní káwọ olóòótọ́ a rí i pé ohun tó bà ni lọ́kàn jẹ́ púpọ̀ ni pé a gbọ́ ikú bàbá wa tí ó di olóògbé ǹjẹ́ lè bá wa sọ díẹ̀ nípa ìwà bàbá àti bí wọ́n ṣe gbé ìgbé ayé wọn. bàbá jẹ́ ẹni tí kò kí ń fẹ́ kí èèyàn rí ìdààmú tó jẹ́ pé tí ìjà bá ṣẹlẹ̀ tàbí wàhálà bá ṣẹlẹ̀ níbì kan tí wọ́n bá ti kó débi báyìí mo fẹ́ lè sọ pé bíbá yìí ó dàbí ilé ìgbẹ́jọ́ bí ilé ìgbẹ́jọ́ lọ́tọ̀ ló ṣe rí tó jẹ́ pé tí ẹnikẹ́ni bá. ẹ ṣe púpọ̀ ládùúgbà gẹ́gẹ́ bí ẹ ti ṣe wò báwo ni ẹ̀yin gangan fún ara yín ṣe jẹ́ sí bàbá ǹjẹ́ ọmọ ẹlẹ́jẹ̀ ni àbí ọmọ ọmọ lè jẹ́ sí bàbá kan. ọmọ bàbá ni. ọmọ bàbá kankan ni. awuyewuye kan wà lórí ọ̀rọ̀ bàbá nípa eh, iye ọjọ́ ọjọ́ wọn tẹ́lẹ̀ bá wa nàmbẹ̀ fún àwọn tó wà lọ́wọ́ nílé bákan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe jọmọ. àwọn ẹ̀gbọ́n wa tó jágbàlagbà ni wọ́n lè sọ púpọ̀ lórí ìyẹn torí àwa adéláyà bá wọn ni àwọn tó jágbàlagbà ṣùgbọ́n bá ṣe gbọ́dọ̀ náà àgbàlagbà seventy three ni wọ́n wọ́n bí wọ́n ní eh, seventy four ni wọ́n wọ́n bí wọ́n ní um, fifty fifty three nineteen fifty three. May May five. Ìtura ìmú sọ pé àwọn àgbàlagbà ló lè mọ̀ nípa ọjọ́ orí wọn dáadáa. Orúkọ mi ni Taofik Adérẹ̀mí Ajíbọ́lá. Thank orúkọ mi ni lawal mudasiru ọpẹyẹmí gbàfọlọhún ọmọ àbúrò bàbá ni mo jẹ tí bàbá sì kó gbogbo wa mọ́ra gan ẹ lè mọ̀ pé kì í ṣe bàbá náà bí mi tí bàbá ò bá rí mi láàrin ọ̀sẹ̀ kan sí kejì bàbá ní láti gbá mi láàrin. ago múdàsírù gbáfọ́lọ́run ìmọ̀. kí nìkan tí ẹ lè sọ nípa bàbá yìí bí wọ́n ṣe lò ìgbé ayé wa àti nígbà tó wà láyé. nígbà tí bàbá wà láyé ìgbésí ayé bàbá yìí ó rọrùn púpọ̀ jù tó tí bàbá ti wà ìrọ̀rùn ni gbogbo ẹ̀ máa ń jẹ́ torí kò sí tó lelelele bàbá ó pè yín bàbá ó yanjú ẹ̀ ni tó bá jẹun tó yẹ kí bàbá ó fún lówó pé sówó ní ń dá wàhálà lẹ̀ ọ́ gbà máa lọ bàbá ó sì ẹ̀tọ́ láti ṣe kọlọba mi àlekè ọlá kọwọ láàjẹ kan ṣoṣo rẹ kọwọ láì ní kú láéláé rẹ kọba ṣe àforíjì fún bàbá ẹrú èjì kọmọṣẹ lówó rẹ kọlọba àforíjì bàbá yìí ní gbogbo gbogbo gbogbo béèrè tí wọn bá béèrè lọ́wọ́ bàbá yìí. bá béèrè lọ́wọ́ bàbá ìkọ́ lọ́wọ́ bá ṣe àbúrò. gbogbo ìbéèrè tí wọ́n. ní báyìí òkú bàbá ọlọ́fà náà náà ni wọ́n ti gbé wọ́n sínú báyìí òkú bàbá ọlọ́fà náà náà ni wọ́n ti gbé wọ́n sínú Ẹgbẹ́rẹ̀ sẹ́yìn nínú ìṣẹ̀lẹ̀ báyìí ayẹyẹ ìkẹyìn náà ni wọ́n ṣe ṣe fún bàbá Adédèjì Adérẹ̀mí Ọlọ́fààná tó jẹ́ àgbà òṣèré tíátà ti Yorùbá òun náà ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní ilé wọn tí ó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun

nílànà tí mùsùlùmí náà ni wọ́n ń ṣe ayẹyẹ ìkẹyìn ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí òní tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́fà iná. ìkànnì tí ẹ wà náà ni ìkànnì BBC News Yorùbá. Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni a kalẹ̀ sí lénìí bí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún ògbóǹtarìgì òṣèré tíátà tìlú Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́fà Iná. ẹjọ ṣe pé ọjọ́ ìwé yẹn ẹ ṣe ẹ bàbá ní oore ọ̀fẹ́ láti lo seventy years ní ayé. E tí ẹ̀ náà ni ara ọ̀kan lára àwọn ọmọ wọn náà ni yìí. kí n máa ṣẹlẹ̀ nípa mi. ẹjọ́ àfa ẹ̀ lè múdá nígbà bá ti ṣe é. ẹ má wo ẹ ní sùúrù náà máa ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù.

wọ́n ti ń fi eérú fún eérú ekuru fún ekuru àti yèpẹ̀ fún yèpẹ̀ báyìí tí àwọn ọmọ sì ń ṣe lọ́wọ́ níbi ìsìnkú bàbá ọlọ́fà iná. Thank you ọ̀pọ̀lọpọ̀ èrò ni ó wà níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn sí ògbóǹtarìgì olóṣèré ọlọ́fà iná ìkànnì tí ẹ wà náà ni ìkànnì BBC ìlú tí a kalẹ̀ sí náà ni ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá ọlọ́fà iná. Oyè tí bàbá jẹ ní ìlú Ẹdẹ náà ni májẹ̀kóbàjẹ́ ti ìlú Ẹdẹ tí bàbá ti jẹ́ kan lára àwọn olóyè pàtàkì ní ìlú Ẹdẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà. Bàbá God bless you sir, ẹ ṣe àdúgbò sir, àpọ̀yọ̀ sir. Bámi dárúkọ yín. Orúkọ mi ni Ọ̀túnba Ayọ̀bámi Ọlábíyí, the National General Secretary, Pampan, Nigeria and lè sọ nípa bàbá wa ọlọ́fà iná. Um, bàbá wa adérẹ̀mí adédèjì ọlọ́fà iná jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèré ní orílẹ̀-èdè nàìjíríà àti ní gbogbo àgbáyé bí a ṣe ń sọ yìí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àpáta fún ẹgbẹ́ ni tó jẹ́ pé àyè tí wọ́n filẹ̀ tó ṣòfò yìí ó le díẹ̀ láti rí ẹni tí a sọ pé kó wá fìlè irú òkú bẹ́ẹ̀ gbọ́n àgbà yìí pé ọlọ́run ló fún wa ọlọ́run náà ló gbà lọ́wọ́ wa orúkọ mi ni ọ̀túnba ayọ̀bámi ọlábíyí ẹ ṣé thank you. Thank you. ọgbọ́n ni dẹ̀ Thank you. ẹ ti rí ọ̀pọ̀ èrò níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́fà iná. ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. Mo jẹ́ National Director of Finance fún ẹgbẹ́ TAMPAN, ìyẹn Theatre Art and Motion Picture Practitioners Association of Nigeria, TAMPAN. Kí lẹ lè bá wa sọ nípa ìgbé ayé bàbá ọlọ́fà iná nígbà tí wọ́n wà láyé? Ìgbé ayé bàbá dà, a bí bàbá ní oṣù karùn ọdún 1950. Wọ́n dẹ̀ lò 71 years láyé. Like wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ kápẹ́ńtà kó rí tó gbé wọn dé ìdí tíátà ní 1972 ni wọ́n dá ọlọ́fà àná theatre group sílẹ̀ pẹ̀lú àwọn sòǹgbàsòǹgbà tí wọ́n wà ní ìlú Ìbàdàn ní ọdún yẹn lọ́hùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé fún NTV a ní NTV ńgbà yẹn kò tí ì di NTA kó tó di wípé wọ́n wá padà bẹ̀rẹ̀ sí ṣe eré orí tẹlifíṣàn ṣùgbọ́n nígbà tí eré sinimá dé àwọn tún jẹ́ ọ̀kan gbòógì ní gbogbo ìgbà yẹn kí a tó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù àgbéléwò wọ́n ṣe dáadáa nínú ẹgbẹ́ wọ́n jẹ́ èèyàn dáadáa wọ́n jẹ́ ẹni tó kóni mọ́ra wọ́n ti fi ìgbà kan jẹ́ vice president ẹgbẹ́ ANTP nígbà tá à ń ṣe ANTP nígbà yẹn àwọn ni vice president south ṣùgbọ́n nígbà tí adátámpà ńlẹ̀ wọ́n jẹ́ ọ̀kan nínú national leader tá a ní wọ́n dẹ̀ jẹ́ èèyàn dáadáa wọ́n kó ni mọ́ra mo rántí ìgbà tí mo wà gẹ́gẹ́ bí secretary ANTP ní Ọ̀ṣun state ńgbà yẹn tí àwa tá a jẹ́ National Executive Council ìgómìnà mi èmi àti treasurer tá a bá lọ Ìbàdàn látọ̀ṣun pé a fẹ́ lọ ṣeré pé a fẹ́ lọ ṣe meeting tí a bá ti ń parí meeting ni bàbá ó ti sọ fún wa wípé ilé àwọn là á fẹ́ lọ sùn gbogbo àwa tá a wá látọ̀ṣun àtòjú ọ̀nà ni wọ́n ti máa pe ìyàwó wọn wípé àwọn ti lálejò tí ọ̀bá sí nǹkan kan ń lé dàbí alára wọ́n yà lọ́jà wọ́n rà dání tá a fi máa lọ a lè wà ń bẹ̀ fún ọjọ́ méjì wọ́n sì máa ń tọ́jú wa tí wọ́n á ṣe dáadáa so mo rí bàbá yẹn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ èèyàn dáadáa mo sì láìkì bí wọ́n ṣe ń ṣe nígbà ayé wọn ṣùgbọ́n a fẹ́ ọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ọ jù wá lọ kò sí ní tá a lè ṣe orúkọ mi ni ọmọọba ayọ̀ ládàpọ̀ the national director of finance Theater Arts and Motion Picture Producers Association of Nigeria, TAMPAN. Thank you. Ọ̀rọ̀ náà ti gbọ́ lẹ́ra àwọn òṣèré àgbà òṣèré tí ó wà ní bí òṣèré tíátà ti Yorùbá. Location bloggers kankan lálejò àdìgbà káwọn èèyàn wá máa lẹ́yìn àwọn bíi fọ́pọ̀ àwọn bloggers kankan lálejò àdìgbà káwọn àti bàbá jìnnà jù àwọn tó jẹ́ close friend wọn nìyẹn kán wá kí wọn ní Òṣogbo. Thank you. ìyáálé mi ìyàwó mi. a bàbá wa ìmáàmù yìí tí a wa tí àwọn kan wá àwọn ti dé yìí kódà àwọn fẹ́ máa lọ wá ní láti kí àwọn olórúkọ tó mọ̀ ọ́ níbi tí thank you ìwọ. fún gbolẹ̀ yorùbá ẹ̀dó and delta wọ́n ní kí á kí gbogbo àwa ọmọdé àti gbogbo àwa ìyàwó òkú wípé ọlọ́run ó forí jì. léyìí tó yẹ pé bí ẹ̀dẹ́ bá ló kọ dáadáa lónìí yìí bí wọ́n bá pé nọ́mbà one ẹni tó mọ yorùbá sọ táyọ̀ ní kò sí lẹ́nu tí wọ́n tún gbà wọ́ọ̀dù ẹ̀ ládàá fi ṣe fáàrí ní tilé tó gbogbo ilẹ̀ Yorùbá pé bàbá Yorùbá wa ajẹ́pẹ́ nǹkan ṣe wá lẹ́dẹ nǹkan yìí ṣe wá nínú ilẹ̀ Yorùbá nítorí pé ta ló mà gbé kalẹ̀ bí wọ́n ti gbé bóòlà àti sọ bóòlà àti yọ ọkọ̀ mẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ tí a fi yọ lórí táyọ̀ ń rí lásìmọ̀ bá ti dé padà eléyìí ó jẹ́ àmọ́ ọjọ́ tá a bá nílò wọn tá a bá máa ń fa ni wọn yóò jẹ́ àmọ́ yìí pé nǹkan nù máa lọ eléyìí tó wá ń lò máa lọ yìí ọba tó ní ti àdápadà dáadáa ọlọmọsà bá àdápadà bàbá èmi ti mọ̀ wọ́n láti Ìbàdàn wàláì wàláì nínú àwọn tó tún jẹ́ mọ̀ wọ́n mo ti parí wọn kàlẹ̀ nísìnyí wàláì nítorí pé àwọn ọmọ ọba àṣàlẹ̀jẹ̀búlẹ̀ rí Olúbàdàn Abbas ọlọ́wọ́lá anábọ̀ Muhammad ẹkú dárò akúbárẹ̀ ní kẹ́dùn a bú ìkúrò lé olúkàlùkù wa náà yìí ọfẹ kàn wá torí ni ìkàlùkù náà lè múra bí ó ti múra sẹ́rù ẹ̀ inú táwọn bàbá mà ní pé wọn kì í parọ́ wàláyé wọn kì í parọ́ tọba sọ̀rọ̀ kan fọ́nẹ́ sí má rò pé o ti sọ o wábi tóbi ìṣẹ́jú kan yìí ọlọ́mọsá àwọn agbó bẹ́ẹ̀ lápapọ̀ ọlọ́mọsá àwọn àforíjì wọn gbogbo tí wọ́n filẹ̀ látòkè délẹ̀ ọlọ́mọ náà wọ́n bàjẹ́ sí o gbogbo tí wọ́n filẹ̀ láwọn ọmọ tí wọ́n filẹ̀ láwọn ọmọ ibi tí apá àwọn ọ̀ká láti gbé wọn dé ọlọ́mọsá àwọn àgbé wọn débẹ̀ inú ẹbí nínú ọ̀ràn yìí ọlọ́mọdé kọ àlùbá bẹ́ẹ̀ o inú ẹbí nínú ọ̀ràn yìí ọlọ́mọdé kọ àlùbá bẹ́ẹ̀ o inú ẹni lápapọ̀ ọlọ́mọdé kọ àlùbá bẹ́ẹ̀ inú Islam lápapọ̀ ọlọ́mọsí lákúfà fúlànà bọ̀ àmàhàmà gbogbo wọn filẹ̀ ọba tí dúró tẹ̀dá bí ti ríre o ara àwọn tó sọ pé ẹ má wọrí àìbọ́lọ́pọ̀ àdá ni ọ̀rẹ́ mi ni kíní kan mi ni màá sì kó ti yẹ kí n ṣe irọ́ ni mo sì ṣe lóòótọ́ àbá àgbọ́ ìwà rẹ̀ yé ni ọdúnjọ́ wa tó bí ọ̀nà kú wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn náà pé á sì bí bàbá yìí ti ṣe wọ́n ṣe wọ́n lóòótọ́ o wọ́n rán wa tí bàbá ìjọ rán wa àmọ́ lọ́run tí ò rán wa tó wà níyàwó bá náà jọ́nà náà tó dúró tàwa lọ́wọ́ tó tẹ̀ yín náà gbogbo tẹ́ kí wọ́n dí fún yín kí wọ́n

Mọ́mí. Gẹ́gẹ́ bíi ti Yege wá sí. Wọ́n I shouldn't do that. Ẹ̀rọ màmá ẹ bá dárúkọ yín fáwọn. Orúkọ tèmi ni Àdìjátù Adérẹ̀mí Ẹlọ́fà. Ní ṣókí, kí ni nǹkan tẹ́ ilé sọ nípa bàbá? Sùwàrà Jàsà ó jẹ́ ẹnìkan tó wà flashy tí kì í bínú délẹ̀ kò bá àyàn jà débi oúnjẹ rí inú fùfù ló ní ṣùgbọ́n kò kì í pẹ́ tán nínú rẹ̀ ohun tí ọba sì ní í ṣe fún yàn kò wulẹ̀ nínú pé òun máa dáyàn lọ́kàn lé fáàtì ni ọba fún yàn kódà béèyàn pé nǹkan ní hundred thousand ìbá àwọn mọ́ ju fifty thousand lọ òbí fúnra ẹni tí ọba ṣe ni ó ṣe bí tẹ́ẹ̀nì lọ́ba lágbára bí fáìfù ni ó ṣe ó jẹ́ nìkan tí yàn ẹ̀ clean sí yàn tí kì í ṣe alágídé yẹn ó sì kó ẹbí kó ọmọ mọ́ra. láàrin ẹ̀yin àti àwọn ìyàwó àti bàbá jẹ́ kí ni nǹkan tẹ̀lé sọ nípa ìrẹ́pọ̀ tó wà nígbà tí bàbá wà láyé. Ah, mo lè sọ so many things mo jẹ́ ìyàwó kejì sí ìyáálé rẹ̀ pátápátá wọn ò tí ì dé mi àwọn náà ìbá wà lórí ìjókòó àwọn lèmi sọ lémi ní ìyàwó kejì ṣe rí bàbá tẹ̀ ń wò kò sí ní tó ṣùgbọ́n ó fìfẹ́ sílẹ̀ tí a fi jọ kóra wa mọ́ra nígbà tí wọ́n fẹ́ lé ilé mi níwájú ọbẹ̀ rẹ̀ lóríta mẹ́rin mo wà tí mo ti ń tajà mi mọ nǹkan kan ṣùgbọ́n àwọn èèyàn wá ń gbérú mọ́ọ̀sì fún mi ṣùgbọ́n mo jẹ́ nìkan tó láàmú mọ́ra tí kì í kanra tí sì nílara wọ́n júwe rẹ̀ fún mi wọ́n describe ẹ̀ fún mi wípé ọmọ alárùkọ ní ọ̀yà wá wà ó ṣe kéde kan alágbọ̀ngàjì ni ṣùgbọ́n mi ìfojú bẹ̀ wòran tọrọ ọmọ ìlọra ilé mi ìlọra ìlọ bí ọmọ ilé yẹn ọ̀yọ́ ni mo ti wá. kí ni mo fẹ́ fàyọ ọjọ́ tá a mọ̀ra wa báyìí mo kàn ṣàdédé lọ kí wọ́n lọ́jà abani torí ọ̀tọ̀ níbi tí mò ń gbé. bí mo ṣe wọbẹ̀ ìyáálé wa bẹ̀rẹ̀ sí ní kí ni wọ́n sọ yàyà àwọn tó mẹ́ta ya Yusufu ìwé tí ẹ̀ bẹ́ẹ̀ ah, mẹ́rin bá ti lọ láàárọ̀ àdálẹ́ èmi èsì ìkọjá aago méje tí màá fi wọlé sùn ẹ̀kọ́ kan náà ni èmi máa ń ráyè yọjú bẹ̀ ní báyà ìpàdé ìyàwó mi tàmí ìyàwó wo lẹ́sìn ìyàwó bá ṣe bí ẹni tí mi mọ̀ kí wọ́n ṣe ògùn máa ju ọbẹ̀ rẹ̀ wọ́n introduce ara wa síra wa òun náà wá nífẹ̀ẹ́ èmi náà wá nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn là ń lò títí dì sí bó ṣe wà yìí my sister my ìyálé my àbúrò bá a sì jọ ń ṣe fúnra wa ni màá ní my ìyàwó òun náà ní my ìyálé my sister débi pé ìfẹ́ wà láàrin bàbá tó bí mi nú tí wọ́n fi mọ̀ lábúrò mi wọ́n á tún béèrè ìyálé pé ìyá yín àgbà ńkọ́ wọ́n á tún mọ̀ béèrè òun náà lọ́wọ́ mi títí bàbá mi fi sílẹ̀ wọ̀ ọmọ gba àbúrò rẹ ń kọ́ ọ̀rẹ́ rẹ kúkú ni àjọṣepọ̀ yín ó sì wà ogun regerege títí dìsì slippers tẹ bá rí lára wa náà lẹ́rìí lára gbogbo wa níwájú ọlọ́run àti ìdílé. wọ́n ní nǹkan tí ẹ̀yin lè sọ tó jẹ́ bí láàrin èèyàn àti bàbá tó jẹ́ kó tó jẹ́ pé ah, ẹ bá rántí wọ́n pé ah, tí bàbá ẹ̀ bá sì wà bí jẹ́ ohun tí ẹ máa miss lára àkọ́kọ́ náà wọ́n ní àwàdà púpọ̀ púpọ̀ jù tí wọ́n bá wá rí èrò tọ́pọ̀ báyìí inú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní mọ ọdún bóyá nínú iléyá tí àwọn èèyàn bá dé inú rẹ̀ wá mọ ọdún pé sèmi ah, náà mo rí gbogbo àwọn ọmọ tó tó báyìí àwọn àyàwó náà yóò máa fọwọ́ gbé wa lẹ́ẹ̀kẹ́ a mọ̀ lọ sí wa a mọ̀ my dear sweetheart ó jẹ́ ní kókó èèyàn mọ́ra. Thank you.

gbogbo nǹkan tó fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀ rẹ́pọ̀ tó ń bẹ láàrin wọn ọlọ́mọ dalẹ̀ rẹ̀ láyé wọn wọ́n sì bà wá náà jẹ́. mo lè sọ pé ìrẹ́pọ̀ wà dáadáa nítorí pé aláwàdà ni wọ́n nítorí pé aláwàdà ni gbogbo wọn àwọn aláwàdà ni wọ́n tó bá wù kán báyẹn ṣàwàdà báyìí tí wọ́n bá ti dé báyìí ẹ rò pé tẹ́gbọ́n tàbúrò ni wà ní so mo lè sọ dáadáa ń pa wọn dáadáa tó pọ̀. Hmm, màá miss pé mi ò rí wọn mọ́ then ó fà wọn mọ́ wọn lẹ̀. láì tí ì jẹ wọn tó bẹ Ọlọ́run á dá fún Thank you. Nípa gbogbo àwọn Lórúkọ gbogbo àwa ẹgbẹ́ ọ̀dọ́ ilé Olúkòsì Youth Forum tí bàbá wa tí agboolé à ń chairman wa the south local government uh, honourable alhaji lukman uh, afọlábí abẹrẹsọsẹ sí inú ilé wa adédìran adédèjì adiremi azuarao tí wọn jẹ bàbá ẹ uh, ó kọ yé wọn ọlọfàá náà ọmọ tìmí àgbàlẹ jẹ olóyè sọbalójú sọbalójú tí wọn tún padà jẹ mọjì ọba jẹ ọfẹ deland a fi ókọ gba àwa ọmọ olùkọsí a kí uh, chairman wa ọlọ́nkọ́ mọ́sá ìbá wa dúró tì yín ọlọ́nkọ́ bá wa wà pẹ̀lú yín ní ìlú Ẹdẹ àgbàgbé òkúkan náà tó nílùú Ẹdẹ ọlọ́mọ ti rí i pé bàbá wa náà lọ ìdílé ìkọlọ́mọdé kọ́ dàrú wọ́n fi da ìpínlẹ̀ Ọ̀ṣun rú wọn fi da ìlú Ẹdẹ rú local government wa náà bí tí bàbá wa belong sí ọlọmọ fi dàrú lálá ìlà àhìlọlá ọláàánú Ọlọ́run bàbá wa imamin tí wọn bá wa ṣáájú ìrun ló kọ àwọn bàbá wa ìmọ̀ọ́mù àgbà ní kanṣu ní òní Ọlọ́run kó bá dúró tì yín Ọlọ́run kó bá wà pẹ̀lú yín la hawla wala quwwata illa billahi líláàbì kan láti ọ̀dọ̀ gbogbo àwa ọmọ ilé Olúkòsì àti ìyá wa pátá àti gba àwa ọmọ ẹdẹ lápapọ̀ fún ọ̀nàrẹ́bù wa ṣáàmà wa ọlọ́dà kọ́mọ́tà ni wọ́n ṣe àṣeyọrí bisimilahi rahman rahim ila fi quraish ila fi mori na tasila wa sọyìn wàyà a àdàlù báyìí aláìrí àtọwà mọ̀kún mi ju ìwà àmọ̀nà ìkọ̀. bàbá wa ìmọ̀ mẹ́rin wọ́n bá ṣàdúrà fún ìdílé àti ìjọba eh, alága wa ní ìṣẹ́jú péréte. a tọrọ fún gbogbo ìdílé bàbá wa tí wọ́n gbéṣẹ́ yìí fún eh, àgbàlagbà tí ó mọ ìjìnlẹ̀ Yorùbá gbogbo káàárọ̀ òjíire òun ni wọ́n jẹ́ nọ́mbà wà ń bẹ̀ tẹ́gbẹ́dọ́rọ̀ bá rújú tí wọ́n fi òwe Yorùbá tu tí gbogbo tútù bá tó tù sẹ́ ṣùgbọ́n nínú táwọn náà sọ ni pé ọ̀dájú ni kú kò sí ẹni tí kò lè pa ẹni tí ó dáa ní ká pọ̀tàn lẹ̀ fún àwọn ọmọ wa àwọn ti pọ̀tàn tí ò lè tán mọ́lẹ̀ nísìn Ọlọ́run kó bá foríjì wọn Ọlọ́run kó bá fẹ́ wọn Ọlọ́run kó bá gbàgbọ́ wọn wọ́n láti pé ẹnìkan ò ní pàdé wọn tí wọ́n bá nínú jẹ́ wọ́n máa dùnnú ni mẹ̀lẹ́kà láàánú kó bá yẹn tì wọ́n gbogbo àṣìṣe àmọ̀ṣe wọn tó jẹ́ tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá parẹ́ ọlá ti tóbi lọ́dọ̀ ọlọ́run àwa fàkókò ìbẹ́ lọ́n fún alága wa aláàjì wa Lukuman Afọlábí ọlọ́run kó bá fi sẹ́ẹ̀ yín ọlọ́run jẹ́ kí ẹ kúnlẹ̀ ayọ̀ bàtẹ́ tí ìdí alága ẹ̀ ṣe dáadáa gbogbo ẹ̀sìn tẹ̀mẹ̀ tẹ̀ gbogbo ayé tó ń pariwo yín bẹ́ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe dáadáa ọlọ́run á jẹ́ ẹ̀rí dáadáa náà sí kẹ́ ẹ rí ẹrú rẹ̀ rù kẹ́rí bèrè sọ́kà kọ́lọ́mọ́fẹ́ ni búrótìn gbogbo ọ̀nà tẹ́ gbà ṣàṣeyọrí tẹ́ lọ́dún mẹ́rin àkọ́kọ́ tẹ́ lọ mẹ́rin ẹ̀kejì tẹ́ tó padà lọ ṣe ipò mi tẹ́ lọ ṣe ọ̀nàrẹ́bù nípò mi tẹ́ lọ ṣe sẹ́nẹ́tì ọlọ́run bá ṣe fún yín. ọba tó fi ń hàn sáyé kọ́ máa fi ń hàn láhàgbà àti gbogbo àwọn tẹ́ ìjọ ń ṣiṣẹ́ náà ọlọ́run kó máa kún yín lọ́wọ́ lílọ bíbọ̀ yín kọ́ máa ṣe ilé kìrìn lẹ́nu ọ̀tá kọ́ máa jẹ́ ti aṣọ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 I think you want to add something. No. <coughs> Eh, lórúkọ eh, ìjọba àbílẹ̀ gúúsù Ẹdẹ tí mo jẹ́ alága fún a kí gbogbo ìdílé bàbá wa kú ìrọ́jú ibi àti wọ́n sọ̀rọ̀ láìpẹ́ tí wọ́n ní tájọ́ tà sọ kàn tí wọ́n láwọn wá pẹ́ àwò mi lọ bíi sípò ní èmi ni màá wá wọ́n ní tí mo bá ní màá wá pé ó máa pẹ́ pé ó tẹ àwọn pé ó tẹ àkọ́kọ́ tẹ àwọn díẹ̀ but bí abi last two weeks nílé kan ìkànnú àwọn boys wa ló sọ pé a pé ó rẹ bàbá gbọ̀ngàn sí us but. And now I'm in Lagos for visa program la gbọ́ pé wọ́n kú so ọlọ́run dákun kó bá wa kẹ́ wọn kó má jẹ́ kí ààyè wọn yọ sílẹ̀ nílùú Ẹdẹ because yàtọ̀ pé wọ́n jẹ́ olóyè tìmẹ̀ ẹ tó fẹ́ràn àwọn kéékèèké tí wọ́n sì máa ń bá a sọ̀rọ̀ most of the time a máa ń jà ìwà á dẹ̀ parí ẹ̀ kò dẹ̀ sí tó máa ń fàjà ju pé tí bàbá bá ti ríyàn ti pẹ́ wọ́n sọ pé à kò sí ó lè tàríra láti ẹjọ́ yìí pé bí kí wọ́n máa ríyàn wọ́n dẹ̀ máa báyàn gbà mọ́ ni ọlọ́run ti ṣàánú wa lẹ́dẹ̀ nítorí pé orúkọ tí wọ́n fi sílẹ̀ kò bàjẹ́ wọ́n fi orúkọ wa sí àwòrán tó lágbára because the world ọlọ́fàáná òsibítì àti gbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí onímọ̀ yìí pé ọlọ́fàáná is from Ẹdẹ à ń fún bàbá wa láti gbé orúkọ yẹn fi gbogbo tí wọ́n gbé dé mo inú mi dẹ̀ dùn lónìí wípé bí àtàjìp tí wọ́n bá ti bọ̀ tá a ti bọ̀ láti ń pàdé àwọn èèyàn tí wọ́n wá tí wọ́n wá tí wọ́n wá ìyẹn túmọ̀ sí pé bójú ayé wọn ṣe dáa ẹ̀yìn wọn náà tún dáa nìyẹn ọmọ ìyàwó tí wọ́n fi sílẹ̀ ọlọ́run ní fi ọlọ́run ní fi yín sílẹ̀ ọlọ́run dẹ̀ ní í sìnkú wọn ní àkúfà fún gbogbo ilé olúkòṣì kò ní sí ní àkúfà ní gbogbo jagunjagun kò ní sí ní àkúfà fún ẹdẹ south local government kò dẹ̀ sí ní sí fún àkúfà fún ìlú ẹdẹ láàrin àwọn òṣèré ẹgbẹ́ wọn tí wọ́n jọ máa ń ṣe náà ní ìpínlẹ̀ ọ̀ṣun àti orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ní sí nípò kò ní sí nípò àkúfà ọlọ́run á jẹ́ kí ẹ̀mí kí bàbá wa pé ọlọ́run á bá wa kẹ́ wọn á bá wa gẹ̀ wọn á burúkú lójú wọn. bismillah kulala welcome alhaji lukman afalani the chairman of the salo government Yes, sir. Yes, sir. ẹ̀yin olólùfẹ́ wa nílẹ̀ ìkànnì mọ́ọ̀mọ́wòrán wo tv náà ni ẹ ti ń wò báyìí nínú ilé bàbá ọlọ́fà náà òun náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí a ti ń ṣe àfihàn gbogbo nǹkan ti ṣe lọ ìyẹn nípa ìsìnkú bàbá àti ohun tí bàbá gbé ilé ayé wọn ṣe nígbà tí wọ́n wà láyé òun náà ni ẹ ti ń wò níkànnì mọ́ọ̀mọ́wòrán wo tv gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síwájú wọ́n ní láti jẹ́ kó yé wa wípé bàbá wọ́n jẹ́ ẹni ọmọ ọdún seventy four kó tó di pé wọ́n jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ ìyẹn tí ó ṣe bàbá tí ó sì di pé wọ́n gbé bàbá lọ sí ilé ìwòsàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ní ìlú ilé tí wọ́n lò ọ̀sẹ̀ méjì kó tó di pé ọlọ́jọ́ dé òun náà ni ẹ ń wò ní ojúmọ́ máwòrán ìkànnì wo tv láti àtàtàárọ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe àfihàn rẹ̀ níbi tí wọ́n tẹ́ bàbá sí òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹbí ará ọ̀rẹ́ wọn jẹ́ ọ̀kan gbòógì nínú olóyè tìmì ní ìlú Ẹdẹ bó ṣe ń lọ náà ni ẹ ti ń wò ní ìkànnì móhùnmáwòrán wo tv tí orí ọ̀fẹ́ bá tún wà láti ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn ènìyàn á rí dájú pé a mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn nílé ṣùgbọ́n ohun tó pọ̀ jù bẹ́ẹ̀ òun náà ni ẹ ti gbọ́ lẹ́nu ọmọ ẹbí àti ìyàwó tí olóògbé late chief adédèjì adérẹ̀mí tí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń pè ní bàbá ọlọ́fàáná òun náà ni ẹ ti gbọ́ látàárọ̀ tí ẹ̀dẹ̀ ti rí wò ní ìkànnì ìsìnkú ìlú Ẹdẹ la ṣe ti wà o ẹ ṣé púpọ̀ bàbá wa kálọ.

Alágòsí. Ẹ̀rí kan ní sẹ́yìn náà lè yẹ. Bọ́dá ní sẹ́yìn bọ̀. Sẹ́lẹ̀tọ̀. Ààrẹ bẹ́ẹ̀ ni. Ní sẹ́yìn bọ̀ ni. Torí àlọ́ fi káàsì mẹ́tẹ̀ lónìí o. Yes. Ààrẹ ẹ pé ẹ̀pá alága náà ọmọ polo ibẹ̀ tó ti kó wájú gbogbo àwọn èèyàn after. Hmm, Amalaji Balebulu Malafalabi, the chairman of the South local government we see your presence here, so can you please tell us exactly what you are doing? Mm, I'm here presently for the demise of our late icon, our Baba, one of the chiefs and one of the major stakeholders in the in Ede that make our our town Ede more popular with its dialect and cultural heritage. So what can you say about this late um, chief? Mm, as you can see, Baba Adele Jolofano is a man of the people. He's is a ló bá lọ vote. youth adult. and old. he always encouraged gbọ́ látàárọ̀ ìrẹ́dẹ́ láṣẹ ti wá o ẹ ṣe púpọ̀ bàbá. Alaji Honorable Lukman Afolabi, the chairman of the SAR local government. Ní ìkànnì mọ́ọ̀mọ́ àwòrán Wo TV, ó bá ń ṣẹlẹ̀ lólùfẹ́ wa. a tún máa ṣàfihàn fún yín. Oh yeah. èrè bó bá ṣe lọ máa bá wa ká lọ nígbà tí a máa fi ọ̀rọ̀ ṣe ìfọ̀rọ̀lẹ́nuwò fún ti bàbá nípa lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé tí àwọn náà wá láti wá bá bàbá kẹ́dùn ẹ bá bá wa ká lọ. àti ewu àti bí wọ́n ṣe rí òun náà ló fà á tí ẹ fi rí gbogbo àwa tí a jẹ́ agbáròyìn sílẹ̀ báyìí tí a wá láti wá gba gbogbo ìdílé kẹ́dùn yẹn lórí ikú tí àwọn bàbá ọlọ́fàá náà ẹ mọ́mí wa ǹjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ nípa bàbá nígbà ayé wọn kó tó gbé bàbá jáde láyé. sọ ara wa dédé jù adérẹ̀mí ọlọ́fàá náà ó jẹ́ ọkọ gidi sí wa nínú ilé ó dẹ̀ jẹ́ èèyàn tó wà lóyà tó yẹ pé ó máa máa pa everybody wa lẹ́rìn-ín àtèmi àtàwọn ìyáálé mi kò dẹ̀ sí nǹkan tó máa ń dùn kódà tí mo bá bú wọn báyìí wọ́n ṣàfi ṣàwàdà náà ni kò sí nǹkan tó máa ń dùn wọn rárá so wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé ó láàánú sí onílé àlejò ọkùnrin obìnrin ọmọdé àgbà wọ́n ti jẹ́ èèyàn dáradára. ẹ ẹ mọ́mí wa a rí i pé iṣẹ́ takuntakun ni bàbá ṣe nígbà ayé wọn tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti wá láti wá ṣe ìkẹ́dùn ìyẹn fún bàbá àti fún ìdágbére bí bàbá kúrò ní àárín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ní àárín àwọn ọmọ ǹjẹ́ ẹ lè bá wa sọ bí bàbá ṣe fi ọwọ́ mú àwọn ọmọ sí ní ìgbà tán wà ní ayé tó fi di wípé gbogbo nǹkan rí bó ṣe rí mo lè sọ many things nípa ẹ̀ because àwọn ọmọ ẹ̀kọ́ tó wà níta á máa pè wọ́n á ní Musiliu pé àmọ̀wò mọ́ra o torí tòun kò bá wa gbé mọ̀mẹ́ ò bá wa gbé òun náà bá wa gbé á tún pè ó lè pé Àdìgún ìyẹn Taofik ẹ mọ̀ pé àmọ̀wò á máa pa àwọn mọ́ra wọn ó lè pé Túnjí sóun pé àmọ̀wò tó a máa mú wọn mọ́ra wọn á fẹ́ kàn gbogbo wọn close nígbà tó ti mọ̀ pé òun máa kú náà ni ó ṣáà wá relationship láàrin gbogbo wọn kò fẹ́ kán scatter sẹ́mọ̀ so ó tó jẹ́ nǹkan tó yẹ pé ó fẹ́ràn ọmọ gan pàápàá jẹ́ ó dẹ̀ fẹ́ràn àwọn ìyàwó ẹ̀ kò fẹ́ kí nǹkan kan ṣe wọ́n so àbáyọ dáradára. lórí ìkúsọ̀tọ̀ bàbá ọ̀nùwà àmọ̀dájú wípé ẹ̀yin náà máa mọ̀ tó pọ̀ jù nínú bí nǹkan ṣe ṣẹlẹ̀ torí pé ó yà wá lẹ́nu bá ṣe déédéé gbọ́ lánàá torí pé nígbà tí bóyá bàbá bóyá wọ́n ṣe àìsàn ráńpẹ́ ni àbí kan tó wà létí ṣùgbọ́n ṣáájú la gbọ́ ǹjẹ́ ẹni bá wa sọ ohun tó ṣe wọ́n ṣe wọ́n ṣàìsàn ni àbí kí ní ìfún tó fà á. wọ́n sì kì fúngbà díẹ̀ so ara wọn dẹ̀ tó yá lẹ́yìn sickness yẹn wọ́n tún lọ sí location ìyá mọ̀mọ́ olódò dẹ́yẹ ibẹ̀ náà sọ fún wọn wípé bàbá kí ló tẹ wá ẹ̀bà má wà wàhálà nítorí mo ti gbowó sẹ́yìn ni ẹ̀dẹ̀ máa rò pé bóyá òun ò fẹ́ ṣiṣẹ́ náà pé lòun ṣe wá bọ̀ bẹ́ẹ̀ ṣe róhùn yìí ẹ ti máa mọ̀ pé òun sick so four days ló yẹ kó lòun location yẹn ó dẹ̀ lo èdè wọ́n dẹ̀ ní kó máa lọ wọ́n fúri ẹ̀ ní kó máa lọ ó dẹ̀ wà lé ńjọ yẹn ìjọ kejì náà ò tún bẹ̀rẹ̀ sickness yẹn ló fi pé wọ́n wá dákẹ́ sọ hospital ìyẹn lánàá láti pa bí two three weeks ago seven letter. wọ́n ti tó bí ọbẹ̀ oṣù méjì tó ti ń sìn. wọ́n lọ sí hospital báyìí náà wọ́n discharge wọn wọ́n ti wá sí location ìyá ológode ẹ̀rọ kó tó wá di wípé wọ́n ṣẹ̀ wá padà sọ hospital yẹn ní OAU ní Ifẹ̀ so ibẹ̀ náà ti wá dákẹ́. ọjọ́ mélòó lọ́dún dáhùn. wọ́n lọ two weeks. Yes jẹ́ kí ni àwọn ìgbésẹ̀ tí àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú. Ah, àwa la àwọn náà àwọn ọmọ wọn fábẹ́bù so wọ́n dẹ̀ tọ́jú wọn àwa la jẹ́ fún ọmọ àgbà àwọn bloggers kankan lálejò àìlègbà káwọn èèyàn wá máa lẹ́yìn àwọn bíi fọ́kòkò dáṣọ fún jó àwọn tán wá kí wọn lọ síbítù yẹn bọ́bọ́ bì àti bàbá jìnnà jù àwọn tó jẹ́ close friend wọn nìyẹn tán wá kí wọn ní Òṣogbo. ìyáálé mi ìyàwó mi. a bàbá wa ìmáàmù yìí tí a wa tí ọ̀rọ̀ òkùnrin kan wá àwọn náà ní a ti dé yìí kódà àwọn fẹ́ẹ́ máa lọ wá ní fún láti kí àwọn olóòkùn tó máa lọ níbi tí wọ́n gbà láti tó sọ wọlé sí nígbà láti olùmọ̀mìnín fún gbolẹ̀ Yorùbá Ẹdó and wọ́n ní kí á kí gbogbo àwa ọmọlóòkú àti gbogbo àwa ìyàwó òkú wípé ọlọ́run ó forí jì wọ́n ní tí wọ́n fi sílẹ̀ lọ́wọ́ níjẹ́ kó bàjẹ́ ọláàánú ọlọ́run ọláàjẹ́ kan ṣoṣo rẹ̀ bí ayé ti rí náà láàyè ti ṣe dáadáa kalẹ̀ síwájú kí wọ́n tó lọ léyìí tó pé bí ẹ̀dẹ́ bá ló kọ dáadáa lónìí yìí bí wọ́n bá pé nọ́mbà wán ẹni tó mọ yorùbá sọ táyọ̀ ní kó sí lẹ́nu tí wọ́n tún gbà wọ́ọ̀dù ẹ̀ tádẹ̀ fi ṣe fáàrí ní tilé tó kó gbólẹ̀ yorùbá pé Baba yorùbá wa ajẹ́pẹ́ nǹkan ṣe wá lẹ́dẹ nǹkan yìí ṣe wá nínú ilẹ̀ yorùbá nítorí pé ta ló mà gbé kalẹ̀ bí wọ́n ti gbé bóòlà àti sọ bóòlà àti yọ ọkọ̀ mẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ tí a fi yọ lórí tá a yọ ń rí tá a sì máa bá a ti dé padà eléyìí ó jẹ́ àmọ́ ọjọ́ tá a bá nílò wọn tá a bá máa ń ni wọn yóò jẹ́ àmọ́ yìí pé nǹkan nù máa lọ eléyìí tó wá ń lò máa lọ yìí bàbá tó ní ti àdápadà dáadáa ọlọ́mọ́sà bá dápadà bàbá èmi ti mọ̀ wọ́n láti padà wàláì wàláì nínú àwọn tó tún jẹ́ mọ̀ wọ́n mo ti pàdé wọn kàlẹ̀ nísì wàláì nítorí pé àwọn ọmọ ọba àṣẹ̀rẹ̀jẹ̀ fúnlẹ̀ rí Olúbàdàn Abbas ọlọ́run wọlé anábọ̀ Muhammad ẹkú dárò akúbára ẹni kẹ́dùn abú ìkúrò lé olúkàlùkù wa náà yìí pé ọfẹ kan wá torí ìró ni ìkàlùkù náà lè múra bí o ti múra sẹ́rù ẹ̀ inú táwọn bàbá mọ̀ ni pé wọn kì í parọ́ wàláì wọn kì í parọ́ tọba sọ̀rọ̀ kan fún ẹ̀sìn yìí má rò pé o ti sọ pé o má fi tóbi ìṣẹ́jú ẹ̀kẹ́ náà wọ́n pè é tọ̀ wọ́n àpò ọ̀nà pé lágbájá sọ báyìí sọ báyìí sọ báyìí ẹ̀ wọ́n takura yìí ó jẹ́ àwọn ìpẹ́wọ̀n òní dúndé àbòsí ẹnìgbà tí wọ́n dáàfin bàbá gánmọ̀ yìí pé nínú àwọn olódodo ni wà nínú olóyè ọlọ́mọsá àwọn agbóbé lápapọ̀ ọlọ́mọsá àwọn àforíjì wọn gbogbo tí wọ́n filẹ̀ látòkédélẹ̀ ọlọ́mọ náà wọ́n bàjẹ́ sí o gbogbo tí wọ́n filẹ̀ láwọn ọmọ tí wọ́n filẹ̀ láwọn ọmọ ibi tí apá àwọn ọ̀ká láti gbé wọn dé ọlọ́mọsá àwọn agbé wọn débẹ̀ inú ẹbí nínú ọ̀ràn yìí ọlọ́mọdé pàlùbá bẹ́ẹ̀ o inú ẹbí nínú ọ̀ràn yìí ọlọ́mọdé pàlùbá bẹ́ẹ̀ o inú ẹni lápapọ̀ ọlọ́mọdé pàlùbá bẹ́ẹ̀ inú Ìsìlámù lápapọ̀ ọlọ́mọsí lákúfà ọlọ́mọdé pàlùbá bẹ́ẹ̀ ara àwọn tó wà fẹ́ mọ́ wọ́ọ́rì àìbọ́lọ́pàá náà ni ọ̀rẹ́ mi ni kíní kan mi ni màá sí mo ti yẹ kí n ṣe irọ́ ni mo sì ṣe lóòótọ́ àbá àgbọ́ ìwà rẹ̀ yé ni bàdújọ́ wa tó bí ọ̀nà kú wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn náà pé á sì bí bàbá yín ti ṣe wọ́n ṣe wọ́n lóòótọ́ o wọ́n rán wa tí ọba ìjọ rán wa àmọ́ lọ́run tí ò rán wa tó wà níyàwó bá náà jọ́nà lọ́run tó dúró tàwa lọ́wọ́ dó tẹ̀yìn náà gbogbo tẹ́ kí wọ́n dín fún yín kí wọ́n dín fáwọn ọmọ yín tí ayé ọmọ wọ alá àwọn ọmọ ọmọ alá ọlọ́ba gbé wọn débẹ̀ rọrùn gbogbo àwọn ọmọ ọlọ́wọ́ jẹ wọn ga yóò sì wọn lólu yóò sì wọ́n lọ́gàá yóò sì wọ́n lásìwájú bisimilayi kúrú wọlá bisimilayi rà ọlọ́kọ tó o bímọ tó wàá ṣẹ̀ṣẹ̀ gbé orí Facebook tó yẹ pé àǹtí ẹ ti hàn bí ọlé ọdún kẹwàá rẹ̀ rèé lé ọkọ kọ̀gbọ́ pa kọ̀gbọ́ po ṣe mọ̀ pé ó yẹ wọ́n ṣọ́ra ṣùgbọ́n kọ̀sẹ́ni tí ó kìlọ̀ fún ẹ. gbìyànjú ká má fàṣejù kun so ti yọ so gbogbo tí ń ṣèyùn kì í sọ̀dọ̀ òṣèré nìkan gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ̀ mọ̀wé náà tẹ́ ẹ̀ mọ̀ tẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ yọ tẹ́ ẹ̀ mọ̀ fi bọ́bẹ̀ ẹni wà lórí ẹ̀sìn tó fẹ́ ṣèdéédé ẹ̀ sọ̀rọ̀ pé yóò tìrò náà ni àwọn alágbèlé ṣe fújà gbogbo tí wọn ò ní tí wọn lè fi pòkìkí ara wọn gẹ́gẹ́ bí ẹni ò ní yìí ni wọ́n máa wá kúnra wọn ìmí ń ṣe nítorí obìnrin ìmí ń ṣe nítorí àti lu mọ̀lẹ́jì bí ń jìbìtì ìmí ń ṣe nítorí àti lu ìdílé ń jìbìtì yẹ pé lóde òní alẹ́ ni wọ́n bá lówó lọ́hùn ìjọba ifá ò mọ ọmọ owó lókù ti mú yàn kí mọ́ tiẹ̀ sọ ń pa èèyàn torí ẹni ọba lèmi náà gbogbo ohun mú wọn ṣerú ẹ̀ náà nu a sì gbọ́dọ̀ sọ́ra fún a gbọ́dọ̀ sọ́ra fún ìwà àtiròbẹ́lẹ́sìn ìwà àgbèléṣe fújà torí pé o fẹ́ náwó ò lò lọ ọwọ́ à ń rí ìgbowó eléèlé torí pé bí ọ̀nàrẹ́bù kínní kan bá wá one million ni ó fún mi bí mínísítà kan bá wá two million ni ó fún mi lòjó bá bọjọ́ jẹ́ lẹ́nìkan kan ò lè wá bí ìnáwó ṣé kò ti dáràn jọ́kejì ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́ rí lù torí pé gbèlè ṣe fújà ni ṣùtì ọgbọ́gbọ́n tẹ̀yìn wípé ń fira wọn hàn láàyè èmi ń mọ̀ pé ìṣàwàdà torí ní ti gbogbo ayé ò rí ṣùgbọ́n tá a bá débẹ̀ ẹnìkan lè rí mi kódà ẹ̀tẹ́ ní kàn rẹ̀ ríran ní rírà ní kàn pupa ọ̀gẹ̀dẹ̀ ríran ní kàn gbogbo ní pupa ìṣúrú lóòótọ́ onímẹ́ta pọ̀ lẹ́dẹ̀ ṣùgbọ́n ojú mẹ́ta tó jẹ́ tọlọ́fà náà ò jẹyọ kan lọ so kí n wá hùwà kan ní ìsìn kí n lọ lu jìbìtì èèyàn ò lè pebè tí wọ́n èdú èbí ọba yà sí so ti yọ òṣèré kì í lu jìbìtì wọn yìí sì ṣàṣejù àìsábà ṣàṣehàn ẹ ń bá ṣàṣehàn ẹ mọ ohun tí ọkàn rẹ̀ láì tiẹ̀ bá wọn sọ rárá ìgbà mélòó ni nǹkan fi tán irú àwa yìí ní ìsìn bá a ti rí ń jọ nǹkan yìí kò dàbí mọ́ nígbà tí ogbó bá dákòókò wọn láàrin náà ó sinmi ìmí ọsọ̀rọ̀ tí wọn ò ní gbọ́ ń ta ń bẹ̀ wọn ṣùgbọ́n ó ń ṣe wọ́n ní mọ̀jẹ̀sìn lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ ráńdè mọ̀jẹ̀sìn ojú bàbá ti máa ń kọ́ yọmọ ṣe bíi kódogun kódogun irú ẹ̀ ni wọ́n àsìkò táwọn náà ní fèmí yẹn wọ́n fẹ́ kí gbogbo ayé ó mọ̀ wọ́n tí ì bá ṣe pé kínní yorùbá níbi sùn ẹni bá ta àádọ́ọ̀bù ó jẹ ni torí kí wọ́n má bàa wò pé ah kínní à ń ṣe mọ̀jẹ̀ ń sọ jù láàrin àwọn èèyàn kí n máa lọ ṣẹ̀ wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà owó wọn là ń tí ń rí nǹkan jẹ lóde òní ọ̀gá ẹ̀ bá ń ṣe sìn mẹ́rin eh, twenty five thousand mo ní ìjọba gbọ́ pé wọ́n lo bùn lórí fíìmù <laughs> tó o bá tiẹ̀ pé yóò pé máa pé ń sà tó ti yọ máa tì mí lu àwọn obìnrin níjọ ọba dọ́dọ̀ kan nù wọn ọba dalẹ̀ bẹ́ẹ̀ tí ṣèyí bẹ́ẹ̀ tí ṣèyí kó ṣàlàyé wọ́n jẹ́ mi ọ̀ sọ jù ṣùgbọ́n tó bọ́ jọ́rọ̀ àwọn ọkùnrin ìyẹn ò ní ìtànà kí lójú mi ò tó ojú mi tó díẹ̀ ń tọ̀ bọ́ ìyàwó mi ìyàwó wo lẹ ṣìyàwó bá ṣe bí ẹni tí mi mọ̀ kí wọ́n ṣe ògùn máa ju ọbẹ̀ ìlú wọn introduce òun náà wá nífẹ̀ẹ́ èmi náà wá nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn là ń lò títí dì sí bó ṣe wà yìí my sister my ìyálé my àbúrò bá a sì jọ ń ṣe fúnra wa ni màá ní my ìyàwó òun náà ní my ìyálé my sister débi pé ìfẹ́ wà láàrin bàbá tó bí mi nú tí wọ́n fi mọ̀ lábúrò mi wọ́n á tún béèrè ìyálé pé ìyá yín àgbà ńkọ́ wọ́n á tún mọ̀ béèrè òun náà lọ́wọ́ mi títí bàbá mi fi sílẹ̀ wọ̀ ọmọ gba àbúrò rẹ ń kọ́ ọ̀rẹ́ rẹ kúkú ni àjọṣepọ̀ yín ó sì wà ó gún régérégé títí dìsì slippers tẹ bá rí lára wa náà lẹ́rìí lára gbogbo wa níwájú ọlọ́run àti ìdílé. kí wọ́n ní nǹkan tí ẹ̀yin lè sọ tó jẹ́ bí láàrin ẹ̀yin àti bàbá tó jẹ́ kó jẹ́ pé ah, ẹ bá rántí ah, tí bàbá ẹ̀ bá sì wà bí jẹun tí ẹ máa miss lára àkọ́kọ́ náà wọ́n ní àwàdà púpọ̀ púpọ̀ jù tí wọ́n bá wá rí èrò tọ́pọ̀ báyìí inú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní mọ ọdún bóyá nínú iléyá tí àwọn èèyàn bá dé ní orí àwa máa dùn pé sẹ́mi ah, náà mo rí gbogbo àwọn ọmọ tó tó báyìí àwa ìyàwó náà yóò àmọ́ fọwọ́ gbé wa lẹ́ẹ̀kẹ́ á mọ̀ tẹ̀sí wa á mọ̀ pé my dear sútààtì ó jẹ́ ní kókó èèyàn mọ́ra. Thank you.

ṣe ń pẹ́ ẹni tó bá fẹ́ joyàwó dì ó yẹ kó lè dáàdì ẹ̀ gbé ẹni tó bá fẹ́ ṣe ìmọ̀ràn náà ni wípé ìwọ tó o fẹ́ ṣiṣẹ́ eré orí ìtàgé tó o fẹ́ kọ̀yàn yìí pé báyìí ni wọ́n ṣe ń ṣe báyìí ni wọ́n ṣe ń wà láwùjọ ìwọ gangan fúnra rẹ̀ ń láti kọ́kọ́ kọ́ ra láti lè ná ǹjẹ́ èmi lẹ́kọ̀ọ́ bí ǹjẹ́ tí mo fẹ́ kó àwọn èèyàn yìí ǹjẹ́ mò ń lò nínú gbèsè ayé ara mi tí ìyẹn bá ti kùnà nídìí iṣẹ́ yìí a jẹ́ wípé a kò dàbí fìtílà tó ń tàn mọ́lẹ̀ fáráyé tí òun náà rí di torí lọ́jọ́ iwájú wọn náà kà sọ wípé ah ìwọ tó sọ wípé olólùfẹ́ wa nílé tí à ń wo bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn níbi ìsìnkú bàbá adérẹ̀mí adédèjì ọlọ́pàá iná ọ̀kan gbòógì lára àwọn òṣèré orí ìtàgé òun náà ni ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì tí ẹ ti ń wò wá báyìí ẹ mọ́mí ẹ kásán máa o. ẹ kásán o. wọ́n ní ẹjọ́ bá wa dárúkọ yín fún àwọn ọmọ nàìjíríà tó wà lọ́wọ́lọ́wọ́ orúkọ tèmi ni ọmọọba àjíkẹ́ àtàndá bọ́sẹ̀dé mo jẹ́ òṣèré orí ìtàgé bàbá wa tí wọ́n jẹ́ ọlọ́run nípè kí olúwa kó bá wa dẹlẹ̀ fún wọn torí pé àgbọ́n tó ọlọ́run tí ọlọ́run bá ti sọ pé òun dé ó dé náà nìyẹn kí ọlọ́run jẹ́ kí gbogbo aká lọ sásìkò tí ó bá máa yẹ wá bàbá ọlọ́fà náà jẹ́ ògbóǹtagìrì òṣèré orí ìtàgé ògbóǹtagìrì yorùbá ògbóǹtagìrì òwe áàkè kó lu aṣáṣà kó jẹ́ kọ́jọ́ jìnnà sí ara wọn o. ẹ mọ́mí ní tó parí ìbéèrè wa nígbà tí ẹ gbọ́ lánàá pé bàbá jáde láyé báwo ni ó ṣe rí lára yín torí parí pé súnmọ́ bàbá náà. ó ó ó bà mí gan mi ò díjú títí ilẹ̀ fi mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé oríṣiríṣi kọ́ọ̀ ló ń wọlé ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ ni ṣé rọ́ ni ṣé òótọ́ ni bẹ́ẹ̀ ni mò ń dáhùn mo bu omi lójú títí ilẹ̀ fi mọ́ ni torí pé olóore mi ni bàbá pé <clears throat> wọ́n mú yàn èkó lọ ṣiṣẹ́ bàbá ọlọ́fàá ló mi wọnú èkó bẹ́ẹ̀ ni tó má wọ́n ṣiṣẹ́ bàbá máa pè mí náà. ìhà tó pọ̀ ni wọ́n kọ sí mi bàbá ò kọ ìhà ọmọ lásán sí mi wọ́n kọ ìhà ọ̀rẹ́ wọ́n kọ ìhà ọmọ wọ́n kọ ìhà àbúrò wọ́n kọ ìhà olùbájíròrò àti olùbádámọ̀ràn wọ́n kọ sí mi torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe mo rí wọn gẹ́gẹ́ bí mentor mi èmi náà wá yan iṣẹ́ náà láàyò which is uh, script dialogue mo yàn láàyò láti ìgbà tí wọ́n ti wá wọn kún un ṣiṣẹ́ wọn wàá fojú kéré wípé a báwo lọmọ ṣe máa dìde ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu mi wọn àwa tiẹ̀ fojú ẹ̀ wò rárá lẹ́yìn ká tó dé location kan tó tọ́ mi sọ́nà pé a ọ̀la kí ló dé tó wà lo yorùbá ń bá wọn báyìí náà ṣe ń lò ń gbà kan èmi náà wá sọ fún wọn pé a bàbá mo rí i pé òwe yìí ti gbajúgbajà láàrin àwọn èèyàn kódà mọ̀jì sí ọjọ́ òní ó mọ̀ túmọ̀ òwe ni mo ṣe yí tèmi bá tí wọn bá gbé òun àgbà ọkàrẹ ọkàrẹ ìtàn pè ní creativity náà ló ń ṣe bàbá ṣe máa ń sọ ni. tabadeka wo a rí wípé sinimá kan jáde lọ́wọ́ tí àwọn èèyàn ń wò báyìí alákòtẹ̀lẹ̀ bàbá dẹ̀ jẹ́ ẹnìkan tó kópa nínú sinimá yìí púpọ̀ púpọ̀ ní ìgbà tí bàbá wà ní orí sẹ́ẹ̀tì lórí ìtàgé yìí oríṣiríṣi àwọn àwàdà òní bàbá ń ṣe tó túmọ̀ sí pé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn ǹjẹ́ lè bá wa sọ bí bàbá ṣe máa ń ṣe tán bá ti wà láàrin ọ̀pọ̀ àwọn èrò ní ìdíṣẹ́ eré orí ìtàgé tí ẹ̀yin náà dẹ́mọ̀ pa. ẹ ṣe rí bàbá bàbá kó ọmọdé mọ́ra bàbá sì kó àgbàlagbà mọ́ra nípa alápótẹ̀mí tẹ́ dárúkọ yìí bàbá gangan ló nìtàn torí wọ́n ti ṣeré dáadáa in fact bí ọdún mélòó kan sẹ́yìn a lọ ṣe nínú NYC, camp tó fi stage lọ́dún náà lọ so nígbà tí mo fẹ́ gbé ìtàn kalẹ̀ mo nílò láti wá bá wọn bá mi o báyìí báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí àwọn tí ò yé mi wọ́n fi yé mi àwọn tèmi náà rò wípé ó yẹ ká fikún ṣe mọ̀ pé ìtànlú fiction ló máa ìtànlú historical story ni ṣùgbọ́n tí ò bá ní fiction ló ń gbà míì ó ṣeé ṣe kí àwọn ọ̀tàn yẹn ní jack táwọn ará òde òní tó fẹ́ wò so ah bá mi o èmi máa fẹlẹ̀ sí o èmi máa fẹlẹ̀ sí èmi máa fẹlẹ̀ sí wọ́n dẹ̀ gbowó hàn wọn ló dáa torí ẹ̀ ni wọ́n ṣe fínúfíndọ̀ láti wàá kópa ńbẹ̀. gbàtà wa dóko àwọn náà rí i pé iṣẹ́ ọmọ àwọn nítorí pé tá a bá wà lórí set pẹ̀lú àwọn olóyè yẹn báyìí máa ń jọ̀wọ́ ẹ̀ lẹ̀ fún ọ mi ní sọ pé mo kọ story mi ní sọ pé nítorí pé kinní kankankan fúnra wọn mo rí àwọn dialogues tó yẹ pé àwọn náà sọ fún Délé Ojúlé pé ó yà lò báyìí ó yà lò lé báyìí ó yà lò lé báyìí ṣiṣẹ́ tó a rí i pé nítorí pé wọ́n bìlí pé ọmọ mi ló ń ṣiṣẹ́ àwọn náà. gẹ́gẹ́ bí olùkọ́ ààrẹ olùkọ́ tó fẹ́ jẹ́ ní nàìjíríà kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba òṣèré orí ìtàgé pàápàá jùlọ ní nàìjíríà àti agbègbè ọ̀rọ̀. àmọ̀ràn yẹn náà ń ṣe kí nítorí wípé ṣẹ̀ǹpẹ́ ẹni tó bá fẹ́ joyè àwòdì ó yẹ kó lè dáàdì ẹ̀ gbé ẹni tó bá fẹ́ ṣe ìmọ̀ràn náà ni wípé ìwọ tó fẹ́ ṣiṣẹ́ eré orí ìtàgé tó fẹ́ kọ́ èèyàn yìí pé báyìí ni wọ́n ṣe ń ṣe báyìí ni wọ́n ṣe ń wà láwùjọ ìwọ gangan fúnra rẹ̀ ń láti kọ́kọ́ kọ́ ra ẹ láti lè ná ǹjẹ́ èmi lẹ́kọ̀ọ́ bí ǹjẹ́ tí mo fẹ́ kó àwọn èèyàn yìí ǹjẹ́ mò ń mú lò nínú gbèsè ayé ara mi tí ìyẹn bá ti kùnà nídìí iṣẹ́ yìí a jẹ́ wípé a kàn dàbí fìtílà tó ń tàn mọ́lẹ̀ farayé tí ò rí di ara ẹni torí lọ́jọ́ iwájú wọn náà kà sọ wípé ah ìwọ tó sọ wípé